ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé èéṣe tí à ń béèrè a ó láti inú ìwé Matthew orí ìkeje ẹsẹ̀ ìkọkànlá tó sọ wípé ǹjẹ́ bí ẹ̀yin ti ṣe ènìyàn búburú bá mọ̀ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ilé ọ̀run yóò fi ohun rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá àti màmá rere tí ó wà ní ayé ni wọn kì í dúró de ìgbà tí àwọn ọmọ wọn bá béèrè ohun kan tí wọ́n nílò kí wọ́n tó fi fún wọn. lọ́pọ̀ ìgbà àwọn òbí wa ní ayé yìí ni wọ́n máa ń ṣe àkíyèsí wípé a nílò ohun kan tí wọ́n á sì ti fi fún wa kí ó tilẹ̀ tó di wípé àwa tìkára wá ṣe àkíyèsí wípé a nílò irú ohun bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ olóore ọ̀fẹ́ ju àwọn òbí tí ó dára jù ní ayé yìí lọ kódà nígbà tí ènìyàn bá ń ṣe àkàwé dídára ènìyàn tí ó dára jùlọ pẹ̀lú dídára ọlọ́run ṣe ni yóò dàbí ẹni wípé irú ènìyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni búburú ìdí nìyí tí jésù ṣe sọ nínú ẹsẹ̀ tí a kà lónìí nínú ìwé mátí oríkeje ẹsẹ̀ kọkànlá ń pé nítorí náà bí ẹ̀yin ti ṣe ènìyàn búburú ó pe ènìyàn ní ènìyàn búburú kí wá ní ìdí náà tí a fi nílò láti béèrè lọ́wọ́ bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a tó lè rí àwọn nǹkan gbà láti ọwọ́ rẹ̀ èyí ṣe tí ó ṣe ń gbà wá níyànjú ní gbogbo ìgbà wípé ní gbogbo ìgbà àti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé kí a béèrè kí a bá a lè rí gbà a lè rí àwọn àpẹẹrẹ ìgbàníyànjú yìí nínú ìwé ìsáàmù orí ìkeje ẹsẹ̀ ìkẹjọ matthew orí ìkeje ẹsẹ̀ ìkeje ìwé jémìsì orí kẹni ẹsẹ̀ ìkarùn àti ìwé jémìsì orí kẹrin ẹsẹ̀ ìkeje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní jíjẹ́ ẹni tí ó dára tí ó nífẹ̀ẹ́ tí ó sì ń ṣoore tó bẹ́ẹ̀ èyí ṣe tí ọlọ́run kì í fi fún wa ohun gbogbo tí a nílò kí a sì jẹ́ ẹni tí kò nílò láti béèrè ohunkóhun lọ́wọ́ rẹ̀ nígbà tí ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ àti ní ìrírí rẹ̀ ó dá ènìyàn pẹ̀lú agbára láti lè ṣe ìpinnu ohun tí ó fẹ́ ohun tí ó wù ú àti láti lè ṣe ìjọba ara rẹ̀ ènìyàn wà láti gbé ní jíjọ̀wọ́ ìfẹ́ ara ẹni yìí àti ìjọba ara ẹni fún Ọlọ́run nípa ìṣubú ènìyàn ènìyàn kéde àìnílò Ọlọ́run nítorí náà ó ké ara rẹ̀ kúrò nínú ayé àti ìjọba ọlọ́run ṣùgbọ́n nítorí wípé ọlọ́run tilẹ̀ ti fún ènìyàn ní ìjẹgàba lórí ayé yìí onúwe sáàmù orí ìkarùndínlọ́gọ́fà ẹsẹ̀ kẹrìndínlógún àti ìwé sáàmù orí ìkẹjọ ẹsẹ̀ kẹfà tí ọlọ́run kìí sì padà lórí ọ̀rọ̀ rẹ̀ ènìyàn wá di olúwa àyànmọ́ rẹ̀ àti sátani olúwa ènìyàn nípa ẹ̀ṣẹ̀ nísinsìnyí tí ọlọ́run ra ènìyàn padà kúrò nínú ìṣubú náà ó nílò ènìyàn láti bí léèrè kí ó tó lè ṣe ohunkóhun fún ènìyàn bíbèrè lọ́wọ́ ọlọ́run nípa àwọn àìní àti ìnílò wa kò túmọ̀ sí fífi tó ọlọ́run létí nípa wọn ọlọ́run tilẹ̀ ti mọ̀ wípé a nílò wọn bíbéèrè lọ́wọ́ ọlọ́run ó ń fún ọlọ́run ní àṣẹ àti oore ọ̀fẹ́ nípa ti ẹ̀mí láti lè wọ inú ayé wa wá àti láti lè ràn wá lọ́wọ́ ni ní ọ̀pọ̀ ìgbà ó nílò pé kí a fún ní àṣẹ yìí nípa bíbí léèrè ìdí nìyí tí ó ṣe rán wa létí ní gbogbo ìgbà pé kí a béèrè nítorí ìṣubú gbogbo ìṣe ènìyàn ló ń nítorí ìṣubú ṣe ló tilẹ̀ dàbí ẹni wípé gbogbo ìṣe ènìyàn ni ó ń sọ fún ọlọ́run wípé n ò nílò rẹ mo lè dágbé ní èmi tìkára mi. Ni, bíbéèrè àwọn ìnílò wa ní ọwọ́ ọlọ́run yóò mú ìkéde yìí kúrò a sì máa sọ fún ọlọ́run wípé mo nílò rẹ kò sí ohunkóhun tí mo lè dá ṣe láìsí rẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì wà tí a nílò láti máa tẹ̀síwájú nínú àdúrà ní gbígba àdúrà tọkàntọkàn kí a máa tẹ̀síwájú títí di ìgbà tí a ó fi mú gbogbo ọ̀tẹ̀ àti orí kunkun kúrò pátápátá eléyìí tí olùfisùn àwọn ará ń lò gẹ́gẹ́ bí ẹ̀sùn lòdì sí wa máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé àdúrà jẹ́ ìwé àṣẹ tí a kọ ní ayé yìí sí ọ̀run kí ọlọ́run bá lè tọwọ́ bọ ayé wa jẹ́ kí ọlọ́run tọwọ́ bọ ayé rẹ lónìí pẹ̀lú ìṣoore rẹ̀ àdúrà béèrè lọ́wọ́ ọlọ́run láti fún ọ ní orí ọ̀fẹ́ láti lè máa gbàdúrà ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ àmín àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ka bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó nínú ìṣe àwọn àpọ́sílẹ̀ orí ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún ẹ máa bá wa kà lọ. ìṣe àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dógún. Àwọn kan wá láti Jùdíà tí wọ́n ń kó àwọn onígbàgbọ́ pé. Bí ẹ kò bá kọlà gẹ́gẹ́ bí àṣà àti òfin Mósè, a kò lè gbà yín là. Ó di ọ̀rọ̀ líle àti àríyànjiyàn ńlá láàrin àwọn àti Pọ́ọ̀lù àti Bánábà ní ìjọba pinnu pé kí Pọ́ọ̀lù àti Bánábà àti àwọn mìíràn láàrin wọn lọ sọ́dọ̀ àwọn àpòstélì àti àwọn alàgbà ní Jerúsálẹ́mù láti yanjú ọ̀rọ̀ náà àwọn ìjọ sìn wọ́n sọ́nà wọ́n wá gba fóníkè àti samaria kọjá wọ́n ń ròyìn gẹ́gẹ́ bí àwọn tí kìí ṣe júù ṣe ń yí padà di onígbàgbọ́ èyí mú kí inú gbogbo àwọn onígbàgbọ́ tí wọ́n ń gbọ́ dùn púpọ̀ nígbà tí wọ́n dé jerusalemu gbogbo ìjọ àti àwọn àpòstélì àti àwọn àgbààgbà gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n wá ròyìn ohun gbogbo tí ọlọ́run ti ṣe fún wọn àwọn kan láti inú ẹgbẹ́ àwọn farisé tí wọ́n jẹ́ onígbàgbọ́ wá dìde wọ́n ní. dandan ni pé kí a kọ àwọn tí kìí ṣe júù tí ó bá fẹ́ di onígbàgbọ́ nílà kí a sì pàṣẹ fún wọn láti máa pa òfin Mósè mọ́. gbogbo àwọn àpòstélì àti àwọn àgbààgbà bá péjọ láti rí sí ọ̀rọ̀ yìí àríyànjiyàn púpọ̀ ni ó bẹ́ sílẹ̀ láàrin wọn pétérù bá dìde ó ní. ẹ̀yin arákùnrin ẹ̀yin gan mọ̀ pé ní àtijọ́ Ọlọ́run yàn mí láàrin yín pé láti ẹnu mi ni àwọn tí kìí ṣe Júù yóò ti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere kí wọ́n lè gba Jésù gbọ́ Ọlọ́run olùmọ̀ràn ọkàn fún wọn ní ìwé ẹ̀rí nígbà tí ó fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ó ti fún wa kò fi ìyàtọ̀ kankan sáàárín àwa àti àwọn ó wí ọkàn wọn mọ́ nítorí wọ́n gba Jésù gbọ́ bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ṣe tí ẹ fi fẹ́ dán ọlọ́run wò tí ẹ fẹ́ gbé àjàgà tí àwọn bàbá wa àti àwa náà kò tó rù lu àwọn ọmọ ẹ̀yìn a gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ jésù olúwa ni a fi gbà wá là gẹ́gẹ́ bí a ti fi gba àwọn náà là ńṣe ni gbogbo àwùjọ dákẹ́ jẹ́ wọ́n wá fetí sílẹ̀ sí ohun tí bánábà àti pọ́ọ̀lù ní sọ nípa iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run tọwọ́ wọn ṣe láàrin àwọn tí kìí ṣe Júù lẹ́yìn tí wọ́n ti parí ọ̀rọ̀ tí wọ́n ní sọ Jacob bá fèsì pé. ẹ̀yin arákùnrin ẹ fetí sí mi simoni ti ròyìn ọ̀nà tí Ọlọ́run kọ́kọ́ fi ṣe ìkẹ́ àwọn tí kìí ṣe Júù kí ó lè mú nínú wọn fi ṣe ènìyàn tirẹ̀ ọ̀rọ̀ àwọn wòlíì bá èyí mu gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé lẹ́yìn èyí n ó tún ilé dávidi tí ó ti wó kọ́ n ó tún ahoro rẹ̀ mọ́ n ó sì gbé e ró báyìí ni gbogbo àwọn tí kìí ṣe júù yóò máa wá olúwa àti gbogbo àwọn orílẹ̀-èdè mìíràn tí mo ti pè láti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni olúwa wí ó sì jẹ́ kí a mọ ọ̀rọ̀ náà láti ìgbà àtijọ́ tijọ́ ní tèmi èrò mi ni pé kí a má tún yọ àwọn tí kì í ṣe júù tí wọ́n yí padà sí ọlọ́run lẹ́nu mọ́ kàkà bẹ́ẹ̀ kí a kọ ìwé sí wọn pé kí wọ́n ta kété sí ohunkóhun tí ó bá ti di àìmọ́ nítorí pé a ti fi rúbọ sí òrìṣà kí wọ́n má ṣe àgbèrè kí wọ́n má jẹ ẹran tí a lọ́lọ́rùn pa kí wọ́n má sì jẹ ẹ̀jẹ̀ nítorí láti ìgbà àtijọ́ ni wọ́n ti ń ké òkìkí Mósè láti ìlú dé ìlú tí wọ́n sì ń ka ìwé rẹ̀ nínú gbogbo ilé ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. àwọn àpòstélì àti àwọn àgbà ìjọ pẹ̀lú gbogbo ìjọ wá pinnu láti yan àwọn ènìyàn láàrin wọn láti rán lọ sí antioku pẹ̀lú paulu àti barnaba wọ́n bá yan juda tí à ń pè ní basaba àti sila tí wọ́n jẹ́ aṣáájú láàrin àwọn onígbàgbọ́ wọ́n fi ìwé rán wọn pé. àwa àpòstélì àti àwa alàgbà kí ẹ̀yin tí kìí ṣe jù ní Áńtíókù Síríà àti Silisia a kí yín bí arákùnrin sí arákùnrin a gbọ́ pé àwọn kan láti ọ̀dọ̀ wa ń fi ọ̀rọ̀ yọ yín lẹ́nu wọn kò jẹ́ kí ọkàn yín balẹ̀ a kò rán wọn níṣẹ́ a ti wá pinnu gbogbo wa sì fohùn sí i a wá yan àwọn ènìyàn láti rán sí yín pẹ̀lú Bánábà àti Pọ́ọ̀lù àwọn àyànfẹ́ wa àwọn tí wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí orúkọ olúwa wa jésù kristi nítorí náà a rán júdà àti sílà láti fẹnusọ nǹkan náà tí a kọ sínú ìwé fún yín ẹ̀mí mímọ́ àti àwa náà pinnu pé kí a má tún di ẹrù tí ó wúwo jù lé lórí mọ́ yàtọ̀ sí àwọn nǹkan pàtàkì wọ̀nyí kí ẹ má jẹ ẹran tí a fi rúbọ sí òrìṣà kí ẹ má jẹ ẹ̀jẹ̀ kí ẹ má jẹ ẹran tí a lọ́lọ́rùn pa kí ẹ má ṣe àgbèrè bí ẹ bá ta kété sí àwọn nǹkan wọ̀nyí yóò dára ó dìgbà o. nígbà tí àwọn tí a rán kúrò wọ́n dé Antioku wọ́n pe gbogbo ìjọ wọ́n fún wọn ní ìwé náà nígbà tí wọ́n kà á inú wọn dùn sí ọ̀rọ̀ ìyànjú tí ó wà nínú rẹ̀ Júdà àti sílà tí wọ́n jẹ́ wòlíì fúnra wọn tún fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gba ẹgbẹ́ onígbàgbọ́ náà níyànjú wọ́n tún mú wọn lọ́kànlé wọ́n dúró fún ìgbà díẹ̀ ní àwọn ìjọ bá fi tayọ̀tayọ̀ rán wọn padà lọ sọ́dọ̀ àwọn tí ó rán wọn wá ṣùgbọ́n sílà pinnu láti dúró níbẹ̀ ṣùgbọ́n pọ́ọ̀lù àti bánábà dúró ní antioku wọ́n ń kọ́ àwọn ènìyàn àwọn àti ènìyàn púpọ̀ mìíràn ń wàásù ọ̀rọ̀ olúwa paul àti barnaba gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ paul wí fún barnaba pé. jẹ́ kí a padà lọ bẹ̀ àwọn onígbàgbọ́ wò ní gbogbo ìlú tí a ti wàásù ọ̀rọ̀ olúwa kí a rí bí wọ́n ti ń ṣe. barnaba fẹ́ mú johanu tí a ń pè ní máàkù lọ ṣùgbọ́n paul kò rò pé ó yẹ láti mú un lọ nítorí ó padà lẹ́yìn wọn ní pamfilia kò bá wọn lọ títí dé òpin iṣẹ́ náà àríyànjiyàn náà le tó bẹ́ẹ̀ tí wọ́n fi pín yà tí olúkúlùkù fi bá ọ̀nà rẹ̀ lọ bánábà mú máàkù wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí kíprù pọ́ọ̀lù mú sílà ó bọ̀nà tirẹ̀ lọ lẹ́yìn tí àwọn onígbàgbọ́ ti fi lé oore ọ̀fẹ́ olúwa lọ́wọ́ ó gba síríà àti sílísíà kọjá ó mú àwọn ìjọ lọ́kànlé. ìṣe àwọn àpọ́stélì orí kẹrìndínlógún Pọ́ọ̀lù dé Dábè àti Lístíríà. Onígbàgbọ́ kan tí ń jẹ́ Tímótì wà níbẹ̀. Ìyá rẹ̀ jẹ́ Júù tí ó gba Jésù gbọ́, ṣùgbọ́n Gíríkì ni bàbá rẹ̀. Àwọn arákùnrin ní Lístíríà àti Kóníómù ròyìn Tímótì yìí dáradára. Ó ní ó wu Pọ́ọ̀lù láti mú un lọ sí ìrìn àjò rẹ̀. Nítorí náà, ó mú un ó kọ nílà nítorí àwọn Júù tí ó wà ní agbègbè ibẹ̀ nítorí gbogbo wọn ni wọ́n mọ̀ pé Gíríkì ni bàbá rẹ̀ bí wọ́n ti ń lọ láti ìlú dé ìlú wọ́n ń sọ fún wọn nípa ìpinnu tí àwọn àpòstélì àti àwọn àgbààgbà ní Jerusalem ṣe wọ́n sì ń gbà wọ́n níyànjú pé kí wọ́n pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọ túnbọ̀ lágbára sí nínú ìgbàgbọ́ tí wọ́n sì ń pọ̀ sí níye lójoojúmọ́ wọ́n gba ilẹ̀ Fírígíà àti Gàlátíà kọjá ẹ̀mí mímọ́ kò gbà wọ́n láàyè láti lọ wàásù ọ̀rọ̀ Olúwa ní Asia nígbà tí wọ́n súnmọ́ mísíà wọ́n gbìyànjú láti lọ sí bítíníà ṣùgbọ́n ẹ̀mí jésù kò gbà fún wọn nígbà tí wọ́n ti la mísíà kọjá wọ́n dé túráùsì nígbà tí ó di alẹ́ pọ́ọ̀lù rí ìran kan ó rí ọkùnrin kan ará macedonia tí ó dúró tí ó ń bẹ̀ ẹ́ pé. sọdá sí macedonia níbí kí o wá ràn wá lọ́wọ́ gbàrà tí ó rí ìran náà a wá ọ̀nà láti lọ sí Macedonia a pinnu pé Ọlọ́run ni ó pè wá láti lọ wàásù fún wọn níbẹ̀ nígbà tí a wọ ọkọ̀ láti Túráùsì a lọ tààrà sí Samutiraki ní ọjọ́ kejì a gúnlẹ̀ ní Nápólì láti ibẹ̀ a lọ sí Fílípì tí í ṣe olú ìlú ilẹ̀ Macedonia àwọn ará Róòmù ni wọ́n tẹ ìlú yìí dó. a bá wà níbẹ̀ fún. ọjọ́ mélòó kan ní ọjọ́ ìsinmi a jáde lọ sẹ́yìn odi ìlú lẹ́bàá odò níbi tí a rò pé a ó ti rí ibi tí wọ́n máa ń gbàdúrà a bá jókòó a bá àwọn obìnrin tí ó péjọ níbẹ̀ sọ̀rọ̀ obìnrin kan wà níbẹ̀ tí ó ń jẹ́ Lydia ará Tíátírà tí ó ń ta aṣọ àlárè ó jẹ́ ẹnìkan tí ó ń sin Ọlọ́run ó fetí sílẹ̀ Ọlọ́run sí i lọ́kàn láti gba ohun tí Paul ń sọ òun àti àwọn ará ilé rẹ̀ gba ìrìbọmi lẹ́yìn náà ó bẹ̀ wá pé bí a bá gbà pé òun jẹ́ onígbàgbọ́ nítòótọ́ kí a máa bọ̀ ní ilé òun kí a máa bá àwọn gbé ó tẹnu mọ́ títí a fi gbà ní ọjọ́ kan bí a ti ń lọ sí ibi àdúrà a pàdé ọ̀dọ́mọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ ó ti mú èrè púpọ̀ wá fún àwọn olówó rẹ̀ nípa àfọ̀ṣẹ rẹ̀ ó ń tẹ̀lé Pọ́ọ̀lù àti àwa náà ó ń kígbe pé àwọn ọkùnrin yìí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo àwọn ni wọ́n ń wàásù ọ̀nà ìgbàlà fún yín. ó ń ṣe báyìí fún ọjọ́ pípọ̀ nígbà tí ara Paul kò gbà á mọ́ ó yí padà ó sọ fún ẹ̀mí náà pé. mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù jáde kúrò nínú rẹ̀. ni ó bá jáde lẹ́sẹ̀ kan náà nígbà tí àwọn olówó ọ̀dọ́mọbìnrin náà rí i pé ọ̀nà oúnjẹ wọn ti dí wọ́n kì Paul àti Sílà mọ́lẹ̀ wọ́n fà wọ́n lọ sọ́dọ̀ àwọn aláṣẹ ní ọjà wọ́n mú wọn wá síwájú àwọn adájọ́ wọ́n ní. júù ni àwọn ọkùnrin wọ̀nyí wọ́n sì ń da ìlú wa rú wọ́n ń kọ́ àwọn ènìyàn ní àṣà tí kò tọ́ fún wa láti gbà tàbí láti ṣe nítorí ará róòmù ni wá. ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí lu Pọ́ọ̀lù àti Sílà àwọn adájọ́ fa aṣọ ya mọ́ wọn lára wọ́n pàṣẹ pé kí wọ́n nà wọ́n nígbà tí wọ́n ti nà wọ́n dáradára. Dára wọ́n bá sọ wọ́n sẹ́wọ̀n wọ́n pàṣẹ fún ẹni tí ó ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n pé kí ó ṣọ́ wọn dáradára nígbà tí ó ti gba irú àṣẹ báyìí ó sọ wọ́n sínú àtìmọ́lé ti inú pátápátá ó tún fi àbà kan ẹsẹ̀ wọn mọ́ igi nígbà tí ó di ọ̀gànjọ́ Pọ́ọ̀lù àti Sílà ń gbàdúrà wọ́n ń kọrin sí Ọlọ́run àwọn ẹlẹ́wọ̀n yòókù ń tẹ́tí sí wọn lójijì ní ilẹ̀ mìtìtì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé ẹ̀wọ̀n mì lọ́gán gbogbo ilẹ̀kùn sí gbogbo ẹ̀wọ̀n tí a fi dè àwọn ẹlẹ́wọ̀n sì tú nígbà tí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n jí lójú oorun tí ó rí i pé ilẹ̀kùn ilé ẹ̀wọ̀n ti ṣí ó fa idà rẹ̀ yọ ó fẹ́ pa ara rẹ̀ ó ṣe bí àwọn ẹlẹ́wọ̀n ti sá lọ ni Pọ́ọ̀lù bá kígbe pè é ó ní. má ṣe ara rẹ léṣe nítorí gbogbo wa wà níhìn-ín ẹni tí ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá béèrè iná ó pa kuru wọ inú iyàrá ó ń gbọ̀n láti orí dé ẹsẹ̀ ó wólẹ̀ níwájú Pọ́ọ̀lù àti Sílà ó mú wọn jáde ó ní. ẹ̀yin alàgbà kí ni ó yẹ kí n ṣe kí n lè là. wọ́n dá a lóhùn pé. gba Jésù Olúwa gbọ́ ìwọ àti ìdílé rẹ yóò sì là. wọ́n bá sọ ọ̀rọ̀ Olúwa fún òun àti gbogbo ìdílé rẹ̀ ní òru náà ó mú wọn ó wẹ ọgbẹ́ wọn lójú kan náà òun àti gbogbo ìdílé rẹ̀ sì ṣe ìrìbọmi ó bá mú wọn wọ ilé ó fún wọn ní oúnjẹ inú òun àti gbogbo ìdílé rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti gba Ọlọ́run gbọ́ nígbà tí ilẹ̀ mọ́ àwọn adájọ́ rán àwọn ìránṣẹ́ sí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà pé kí ó dá àwọn ènìyàn náà sílẹ̀ ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá lọ jíṣẹ́ fún Pọ́ọ̀lù pé. àwọn adájọ́ ti ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀ ẹ jáde kí ẹ máa lọ ní àlàáfíà. ṣùgbọ́n Pọ́ọ̀lù sọ fún wọn pé. wọ́n ń nà wá ní gbangba láì ká mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ ìbílẹ̀ Róòmù ni wá wọ́n sọ wá sẹ́wọ̀n wọ́n wá fẹ́ tì wá jáde níkọ̀kọ̀ rárá o kí àwọn fúnra wọn wá kó wa jáde àwọn ìránṣẹ́ tí àwọn adájọ́ rán wá lọ ròyìn ọ̀rọ̀ ìwọ̀nyí fún wọn ẹ̀rù bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni wọ́n jẹ́ wọ́n bá wá wọ́n bẹ̀ wọ́n wọ́n sì wọ́n jáde wọ́n bá rọ̀ wọ́n pé kí wọ́n kúrò nínú ìlú nígbà tí wọ́n jáde kúrò lẹ́wọ̀n wọ́n lọ sí ilé Lídíà lẹ́yìn tí wọ́n rí àwọn onígbàgbọ́ tí wọ́n sì gba wọ́n níyànjú wọ́n kúrò níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244